العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على سيد الأنبياء وإمام المتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته abẹ̀lọ́ ọba ọba tí máa ń jẹ́ pé àdúrà tí yàn bá pè bó ti وبركاته n je ká pè àkọ́kọ́ ka kọ́ darí wa lọ síbi kápẹ̀ bó ti yẹ kápẹ̀ tó bá ti wá darí wa lọ síbi kápẹ̀ bó ti yẹ kápẹ̀ kọ́ má fi jíjẹ́ pé àdúrà náà kọ́ má fi láwa lójú ọlọ́run à ń bẹ̀ ọ́ pẹ̀lú àwọn orúkọ rẹ tó ga jùlọ àti àwọn òròyìn rẹ tó rẹwà jùlọ oore ayé oore ẹ̀sìn ọlọ́run ọba kó ṣe fún ẹnì wa èyí tí ó ti ṣe fún wa tẹ́lẹ̀ ọlọ́run ọba kó ṣàlékún ẹ̀ fún wa. èyí tá ń lé ọmọ ẹ̀dá a máa lé náà ní báwọn èèyàn nle ń lé ayé òun ọyẹ kálẹ̀ àlùkè yá mẹ́jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dẹ́ ni ayé nìkan na a pàtàkì àlùkè gbogbo awọn nǹkan táwọn kò fi lẹ́nu kọ̀ọ̀kan wà lọ́wọ́ gbogbo àwa tí a wà ní jòkó tá a jókòó tá a farabalẹ̀ fún ẹ̀sìn ọlọ́run tí a farabalẹ̀ fún alùkùránù kẹrin tá a fi ayé sílẹ̀ tá a wá jókòó ti àlùkìyàmà ọlọ́run lọ́ba tí gbọ́ bùkátà ẹrú sí rẹ̀ ọlọ́run àgbẹ̀ ọ́ gbogbo wa pátápátá láì yẹ sílẹ̀ láàrin wa tí ọlọ́run tí ó gbọ́ bùkátà ẹnì kọ̀ọ̀kan wa ya rabbal alamin ní àwẹ̀ tá a wà yìí ti ṣe Ramadan àánú ọlọ́run láti wà ń bẹ́ o àtúnwà ń bẹ ọlọ́run náà kó tó fi àánú rẹ̀ náà kó fi kún wa lọ́wọ́ ká fi parí ẹ̀ nírọ̀rùn àtúnfi àánú rẹ̀ tó fi wúkẹ́ ká witness ti Ramadan tọdún yàtún fi bẹ náà kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé wa oríire ńlá lọ́jẹ́ fún ọmọ ẹ̀rí ènìyàn kó ṣe kò ń gẹ́ oṣù Ramadan oríire ńlá lọ́jọ́ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá máa dún sí tó sì máa ń jẹ́ ọlọ́run ọba wí tó sì máa ń jẹ́ ànábì sọ nípa Ramadan oríire ńlá lọ́jẹ́ oríire náà tí a ṣe yìí wàláhì olóríire ni wá bá wà náà wẹ́rọ mọ̀tọ́ bá ń gbá àwẹ̀ ẹnu ọlọ́mọ̀tọ́ olóríire lájẹ́ àsọ fún anú àwọn ẹ̀kọ́ mìíràn tá a ti sọ níbò mìíràn wípé ẹni tí ń gbá àwẹ̀ ọlọ́mọ̀tọ́ òun náà lẹ́ni tí ń jẹ gbogbo àwọn àmẹ́bí ọlọ́run tó síwájú lọ tí wọ́n bá sọ fún apọ̀ ọjọ́ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam nìkan ó ti tó wa ṣùgbọ́n báwo wá ní tí wọ́n bá sọ fún ayé pé àjọ Muhammad sallallahu alayhi wa sallam àjọ Isa sallallahu alayhi wa sallam àjọ Musa sallallahu alayhi wa sallam mọ́yì padà sallallahu tó ń wílọ́ wúlọ́ adọ́wọ́ àjọ Ibrahim sallallahu alayhi wa sallam àjọ Yahoo àjọ ishaq àtúnwà àjọ yusuf àjọ dawud àjọ suleiman ẹlẹ́mẹ́wàá pé kílẹ̀ ń sọ yìí gbọ́dọ̀ ti jọ wọn bẹ́ẹ̀ ni alukuran lọ jáàmà jọ wọn ayà gbogbo yín máa kà àti gbogbo yín tó ti kálukú ọ̀fẹ́ máa kẹfìrí ti fẹ́ máa yà wọn bí ọba máa ó ti máa ní kò sí bá aláìkò mọ́ sí àmù ma kò sí bá aláìlẹ́bí nínú kọbílikún àwájọ́ àbájọ́ wọn ní àwẹ̀ ọ̀nà ìyẹn ní kẹ́ gbá o kà kò sí bá aláìlẹ́bí nínú ẹjọ́ bá wọn tó síwájú nínú àwọn ànábì ọlọ́run ìlú àwọn akẹ́kẹ̀ẹ́ ní ẹ̀rọ yìí fún àmàkà máa kú síbà àlẹ́ lẹ́bí náà nǹkan tó lè fún àmà múmi ní ẹ̀mí ní àwọn ànábì ọlọ́run yẹn sọ̀rọ̀ kàmá kú síbà àlẹ́ lẹ́bí náà nǹkan tó lè kún mọ́jọ́ Muhammad sallallahu alaihi wasallam eléwọ̀n ẹnìkan ò ní bọ́ jiyàn mọ́ tọ́ bá sọ pé mọ́jọ́ ànábì Ìsá àwọn ẹlẹ́sìn ìnàsàràníyà wọ́n fẹ́ bọ́ ọjà o ní ọjọ́ wọ́tọ̀ lọ sí ní ìjọ Sunday tọ́ lọ́gbá tọ́ láwọ́ ọgbọ̀gbọ́ ọlọ́wọ́ oríire láti jama mọ́kàfẹ́ pọ̀ ah, ìyẹn kọ́ ni topic wa àbí ìta àjókòó nítorí ẹ̀ ṣùgbọ́n ara ẹ̀ náà ẹlòmí ọmọ yìí ti mẹ́nu ẹ̀ bá ti wà yìí màkájúwe fún wa máa dúnú pọ̀ jẹ́ kàmí ẹ̀ tí ń gbà rẹ̀ Ramadan owó tí ń ṣe Ramadan ò ń gbà rẹ̀ lẹ̀ ìwọ́ lọ́jọ́ àwọn ànábì ọlọ́run láti ṣe ẹni tí ọba ti wá gbà kọjú àwọn ànábì ọlọ́run ẹni tí ọba lè fi jẹ àwọn ànábì ọlọ́run kò sí nǹkan tó fẹ́ jẹ́ ju ṣètọ́ náà wọ́n láì lọ́rọ̀ ọ̀pẹ́ kò sí àbùjá ní ọrùn ọ̀pẹ ẹni tí ọba ti jọ tàwọn ànábì ọlọ́run yóò jọ ti ṣàyàbí kò sí ní eré ìlọ́wọ́ adúlé ilé fẹ́mi àtẹ̀yìn wípé akẹ́kọ̀ọ́ nínú ẹni tí ń gbà wẹ̀ ń fi oṣù tá a wà nínú ìta oríire lọ́jọ́ fún wa ọlọ́run à ń ọ́ máa yẹ o ọlọ́run mo máa yẹ orí tó ṣe fún mi pé mo jẹ́ kan gbà wẹ̀ tí mo wí ọ mo wá bẹ̀rẹ̀ ọlọ́run à ń bẹ̀rẹ̀ ọlọ́run pé nítorí ipá mọ iye ẹ̀yìn àti dúpẹ́ rẹ̀ fún èyí kò sàlékún orí náà fún wa lọ. níbi tá a wà náà ni a ó padà sí nínú ẹ̀kọ́ wa tàná ẹ̀kọ́ wa tàná àti bá débi pé ọlọ́run ọba fẹ́ júwe pé gbogbo òtàn tẹ nípa ànábì wa Yusuf alayhi salatu wa salam kì í sàròrí kì í sàlọ kì í sòwe kì í sàgbélẹ̀rọ níbi tá a ti mú wá wọn wá fẹ́ júwe fún wa. Allahu Akbar ara gbogbo ni list of àwọn bu si mo fi tàǹfààní Allahu Akbar ọlọ́run nígbà tí mo pàtàn fún yín tán màá dá yín ibi kankan ibi ẹ ti mú ẹsọ̀ tí ó ti wá báyìí káyé ó lè bá a mọ yín tọ̀ntọ̀n ẹ̀kọ́ lọ́wọ́ foundation wà Yusuf wa àrí ọwá sọ pé a'udhu billahi minash shaytanir rajim ولذلك من أنباء الغيب نوحيه إليك ذلك من أنباء الغيب وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون وما كنت لديهم إذ أجمعوا ibẹ̀ láti ń kíwú lónìí ibẹ̀ náà láti kíwú lánàá ṣùgbọ́n aláǹfààní àti parí kíwú tí ń bẹ lára ayà yìí àwà kí òkú lónìí bí ní láì tàhán ọlọ́run ní à gbogbo ní tí ìwà nábì tó nípa Yusuf àti bàbá rẹ̀ gbogbo ìtàtọ̀ pa gbogbo bí ọkùnrin ẹ̀ẹ̀kan ṣe bú àti bọ́bẹ̀ ṣe bú àti bí gbogbo ẹ ṣe lọ lẹ́kọ̀ọ́ rẹ̀ rẹ̀ bó ti gbé kalẹ̀ kìí ṣe wọ́n ló mọ́ wá dáálíkà gbogbo ẹ̀ pátápátá ní ọ̀rọ̀ ní díẹ̀ lọ́jẹ́ nínú àwọn àṣà tó jẹ́ pé ẹnìkan ọmọ ẹnìkan orí ẹnìkan ọmọ bó ti jẹ́ díẹ̀ nú ẹ̀ láti fún ẹ̀ẹ́dẹ́nì kan bá jẹ sọ fún ọlọ ní ọ ní nǹkan nù nǹkan méjèèjì tọ́ọ̀bá ti wá ní ajé sí pé ọwọ́ kó nílò tó wọ́n máa kún ń dẹ́yìn kò sí láàrin wọn máa nẹ́bì rẹ yóò ọ máa kún ń máa kún ń mágún ó sí láàrin wọn ìran yóò jọra wọn lárúbáwá nìwọ àwọn tí wọn rìn sí lárúbáwá ẹwọ́ tí ẹ̀mọ̀ náà bẹ́ẹ̀ òtí ẹ̀mọ̀ tí ń jẹ́ báwọn nígbà tó sì dáyé bàbá rẹ̀ òsì láyé bàbá bàbá rẹ̀ òsì láyé ìran kùrẹ́ ìṣì gan bọ́yá ni a fi ń bẹ ńgbà náà òun tí ẹ̀ sì náà ní bọ́yá náà máa wá lọ sí. كنت لديهم Ànábì wa Ismailu ti bẹ̀ ń gbà náà ní Maka, Maka ti bẹ̀ ń gbà náà, ṣùgbọ́n kò sí sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. máa kún tàlàdà ihim. Ó sí láàrin wọn nígbà wọ́n ń pèsè pèrò, ìhàjẹ́ nígbà tí wọ́n ń pète pèrò lórí ànábì wa Yusuf àtìgbà tí wọ́n ń pète pèrò lórí ànábì wa Yakub àtìgbà tí wọ́n ń pète pèrò lórí Baniyamin àtìgbà tí wọ́n ń pète pèrò lórí obìnrin àwọn obìnrin tí wọ́n ń ṣe mẹ́tẹ̀ láàrin ara wọn nínú òlú gbogbo ète gbogbo mẹ́tẹ̀ tí wọ́n ṣe òsì láàrin wọn. ìyá bóòtù ẹ̀wà ń bẹ̀ tí ẹ̀ bá ń tètè èyí tó wá máa fẹ́ ń tàn tètè lórí ẹ̀ káfí pẹ́ pàwọn bẹ̀rẹ̀ ó ní bọ́ọ̀bẹ́ wà ń bẹ̀ gan òun lójọ́ wà ń bẹ̀ káfẹ́ ti méjì lórí pé afẹ́ mú lágbájá kátó agbókò náà wà nù mẹ́mbà kọ́mìtì kò ṣeé ṣe. wọ́n ní wà ohun yamkuru ohun. eléyìí bá nù ibi tá a wá kí ó dé lánàá ó náà ní wípé a ti yànnà náà ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa àǹbá ìlọ̀rẹ́ àṣàlàyé àwọn wáyé àṣàlàyé pé ayé wa má tún tẹ̀lé bẹ́yìn èsì láàrin wọn ìwà nẹ́bì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n ń ṣe nǹkan méjì papọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń amara ọ̀hún nígbà wọ́n ń méjì wà hún yẹ́m kòrónà àgbàtà a ìtàwọn tẹ̀fṣìrì wí làárọ̀ wọn ni ìdá àjẹmọ̀ àrùn àmọ̀rọ̀ ọ̀hún nígbà tí àwọn tẹ̀fṣìrì sọ pé nígbà tí àwọn ọba kan ànádùwà Yusuf àwọn ẹ̀gbọ́n rẹ̀ nígbà tí wọ́n pé mítìn yẹn débò láti jù sínú kòtò wọ́n níbi tí àyà ń lè fa àti ní ìdá àjẹmọ̀ àrùn àmọ̀rọ̀ nígbà tí lórí ẹ̀ àwọn àwọn ẹ̀dẹ́ mítìn àwọn ọ̀pọ̀lọpọ̀ tẹ̀fṣìrì sọ pé àwọn mẹ́wẹ̀ẹ̀wà إذا جمعوا أمرهم ما وصلت ما وهم يمكروا ولا وناس wọ́n wà ọ̀run rẹ̀ bẹ́ẹ̀ sì ni a sọ fún wa pé àwọn àyà alukoran tó jẹ́rìí ọ̀rọ̀ wọn ń wà àwọn tẹ̀síwò ìsábà gbá àwọn àyà yẹn wa gẹ́gẹ́ bí nǹkan kà fún wa lánàá àwọn àròrí lórí àwọn aráàlú ká tó sọ ọlọ́rọ̀ báyẹn jáde kì ti lásán wọ́n wo inú koran nù súra ńlọ wọ́n á rí i pé ìdájọ́ máa ń amúrọ̀ àwọn àwòlóṣe ájú máa ń amúrọ̀ ìkọ̀wọ́tò Yusuf àwọn ẹ̀gbẹ́ wà ó yẹm kóró àwọn àwòlò plan yíbo láti ṣe bọ́kẹ̀tì sojú àwọn aláwọ̀ àwọn ẹ̀gbẹ́ náà àwọn àyàtí wọn lò fún nǹkan yà kà fún aláàrùn tó pọ̀ dáadáa àwọn àtọ̀ fún wa yí pé eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ nítorí ìdí eléyìí tí a rí àwọn àyà tí a ń kà tí a ń kójọ yìí lọ́pọ̀lọpọ̀ wọ́n fi wá lọ síbi wípé àà ọba yusufu Yusuf ni wọ́n mini ní èyí ajma'u amra wa hum yamkurun wọ́n ní germany níbẹ̀ nígbàtà wa sọ bẹ́ẹ̀ àwọn sọ fún bẹ́ẹ̀ ni ń dáwọn afá àgbàjẹ́ sọ bẹ́ẹ̀ náà lórí tí bá wò dáadáa yóò rí pé bẹ́ẹ̀ náà lórí torí pé tí bá wòye sí dáadáa yóò rí pé àwọn náà kó wọ́n wòye sí kan yìí ṣùgbọ́n tí èèyàn bá ronú jinlẹ̀ sí tó tún wò sí dáadáa ó tún wá máa rí wípé ìdí bọ̀ ọyá kí ló máa sọ iná lẹ̀rínà àwọn tó tètè sí ànábíwá Yusuf alayhi salatu wassalam àwọn tó ti mítìn lórí ẹ̀ àwọn tó tètè nítorí ànábíwá Yusuf àtàwọn nǹkan tí wọ́n tún délé ti yàtọ̀ sí lórí ànábíwá Yusuf torí pé ìdájú wàhún yẹm kúrún ó ń dá wa padà sí èké gbogbo ọ̀rẹ́ yìí kété dánú sọ́lá tèmi kìí sì pé àwọn ẹgbẹ́ nìkan ló ń yá bá ìdájí máa ń àmúrọ̀ ọ̀hún àwọn kan ní àwọn ẹ̀gbọ́n ànábì Yusuf ni wọ́n mí wàhún yẹm kúrún wọn láwọn náà ni àá sọ pé àtàbáwò dáadáa á rí pọ́ fẹ́ jújù bẹ́ẹ̀ lọ kìí sàwọn nìkan àwọn náà wọ́gẹ̀wò ṣùgbọ́n àwọn mìíràn àwọn Eh. àwọn tí wọ́n tètè àwọn tí wọ́n ti mítìn ìpètèpèrò mítìn ọ̀tẹ̀ lórí ànábì Yusuf àti lórí àwọn míì náà níbẹ̀ yẹn nínú súrà yẹn wọ́n pọ̀ ju àwọn ẹ̀gbọ́n ànábì Yusuf bẹ́ẹ̀ náà làwọn tó tó wá dìtì náà bá a ní sọ pé ájúmọ̀ bẹ́ẹ̀ láti máa rí wàhún yẹn kúrò mọ́kìrò mẹ́nu súrátì Yusuf yàtọ̀ sí ìtàwọn ẹ̀gbọ́n rẹ̀ sí bẹ́ẹ̀ náà ni mítìn ọ̀tẹ̀ wà nínú Yusuf yàtọ̀ sí èyí tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà torí délé a máa sọ fún wa wípé lọ gbàdá títáká wípé nínú ẹni tó tètè jù lọ nínú súrà yìí òun náà nìyàwó ọba ọwọ́ ma sọ pé wà máa kún tàlàdé yìí fún ànábì òsì ń bẹ̀ ilá sì máa ń nígbà tí àwọn obìnrin ìyàwó ọba tí ń ṣe tí ń yẹn kúrò wọn ń pé bò láti tí ó fi sí ń tá a fẹ́ kí kò sí ó ti bá ki ko si o ti ba ẹ lọ́wọ́ sọ́tù Yusuf àyà 23 àbí wa lọ́wọ́ wa dẹ́tí ó lẹ́tí wà sí ilẹ̀ ìsìn ha wa lọ́wọ́ wa dẹ́tí ó lẹ́tí wà sí ilẹ̀ ìsìn ha an nafsi wọ́n rẹ̀ Ah, rọ́wádà jábálẹ̀ yàn rọ́wádà yàn ọgà ní ọ̀sẹ̀ bí ẹni nígbà tó mú ẹran ọmú ẹ̀jẹ̀ ọ̀fẹ́ pa ọwọ náà ló ń sin nǹkan rẹ sí ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ o ọwọ́ mú àkókò rẹ tó ń sin àbí nǹkan tó ń pa ó ti wá jẹ lọ níbi tí ẹran ti ń rìn kiri nílùú tí wàá pé ẹran rìn kiri àdúgbò ni tí sì yẹ kó rí tó mọ̀ jẹ́ sí pé owó yẹn ìlú wa yẹn nìkan náà tọba ti délù tó létò dáadáa ọ̀gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ilé nǹkan lọ pé wọ́n fi àgbàdo tan ẹ̀dì ẹ̀dì mọ̀ fẹ́ pa ẹ̀dì ọ̀yọ́ máa rìn kiri àdúgbò bàbá aládìẹ ti ń gbọ́ mi ọlọ́ọ̀bà tó àdìẹ sì mọ̀ sí àdìẹ ìyá ìyá ẹlẹ́ran tọ́ọ̀bà tẹ́ran sì mọ̀ sí ẹran ẹni tí ó sì ẹran yọ kọ̀lé fún ẹni tí ó sì ẹdìẹ yọ láàyè fún ìran máa dààmú àdúgbò káàkiri wọ́n wọ mọ́sálásí tàbí ẹ̀ẹ́dì bá kí ọlọ́kọ̀ wọlé tó tún kí tó tún kọ má ìmáàmù níbi tí ń kí lọ́wọ́ tí ẹ̀mọ̀ pátá ò dé báwọn yóò tún kọ lọ́wájú lè máàmù pé kókóró ń kó ìmáàmù sí kí lọ́wọ́ ìmáàmù bá máa ti kí ká lọ ọlọ́run kọ́ bá tó lù wá jẹ́ o àti lẹ́fù àti ìwọlẹ́fù kankan ọlọ́run bá tún sí láàmà sí tọ́ ọwọ́ ń sọ yìí pé tí wọ́n bá ní rọ́wọ́ wádà bí ìgbà tó mú àkókò tó ń sìn ọwọ́ afẹ́ pa ọwọ́ lélẹ́lẹ́lẹ́ wádà ń pé apá àlọ́ ka ọwọ́ amágbàdo lọ́wọ́ wọ́n ní àti máa ń jẹ́ wọ́n díẹ̀ tó fi dà tó fi wọnú wọnú ẹnìkan ká tilẹ̀kùn wọ́n tà ọ̀tàn wọ́n wọ́n wọ́n sí nígbà túmọ̀ túmọ̀ ẹ̀ nígbà mẹ́ta sẹ́yìn bí ìrọ́bà túmọ̀ ó ṣe bí obìnrin bọ́ọ̀ ọba ti ta ó sì díẹ̀ mbẹ́ ọ sọ̀rọ̀ bí obìnrin níwọ̀n bá ó mú haraka obìnrin yàtọ̀ sí haraka ọkùnrin bóbìnrin ti sọwọ́ obìnrin yóò ti ra àbí àbí òyìnbó ra bá rìn lọ́nà yóò sì ní ọwọ́ òdùn o <laughs> ẹ̀nà ó sì mọ̀rọ̀ wádà nìyẹn ọfẹ́ tanná ọfẹ́ tanná mọ́kọ rẹ̀ lágbárí tó yìnbá tí ń ṣe báyìí tí ń ṣe báyìí tí ń rìn báyìí ọ̀fẹ́ tí ọ̀pọ̀ àrọ̀ àdá tí ò lẹ̀ fún obìnrin tí anábìwá Yusuf ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ọba dẹ́tẹ̀ ó dẹ́tẹ̀ bá anábì Yusuf àrí sọ́lá tó wọ̀ ọwọ́ sọ́jọ́ ìyọ́ wọ̀ níwájú ẹ̀ ó rìnrìn tí ó yẹ níwájú ẹ̀ ó dùn hùn tí ó kó dùn níwájú ẹ̀ ó gbóúnjẹ tí Yusuf tí ò tó jẹ Ah. oúnjẹ tí ò tó jẹ ọmọdé oúnjẹ ń gbé wọn fún ọmọdé ọmọdé náà máa yẹ àdúrà ẹ̀dẹ́ tí ó rí náà ní rí fáàsì wá náà lè kọ̀rọ̀ á ní pé wà máa kún hùn tàlàdà èdè wọ́n wọ́n ànábì Yusuf làwọn ilé tí a dẹ̀ ń sọ fún bàbá parí ẹ̀tọ́ ó rí pé ló le jù táwọn ànábì ni àbí èsè tí arábìnrin àti ànábìyà yìí tún lè jọ ọmọ na padà náà èyí bá yìí nìyẹn wàá nù yẹn ó di wàá nù ẹlẹ́ẹ̀kejì ó náà pé lọ́wọ́ sọ́ọ̀tì Yusuf bákan ayà twenty eight ọ̀sọ̀ fún àpè fàlà ń máa rọ̀ ó ní inna kaydakunna azim a nílò ká túnmọ̀ ilé ọmọ wọ́n na ti nǹkan parí ẹ̀ pé ìwà ohun ya ń kúrò wọn ni iná ká ìdàkún na àmì iná na ìdàkún na ihe. ìtumọ̀ yàtọ̀ ti bẹ láàrin kẹ́ìdù àti mọ́kìrù bọ́ọ̀bà tu ọ̀rọ̀ ara máa tu bí bí ìgbà tí èèyàn kan fẹ́ sí kinní kan kú lára kinní kan bí ìgbà tí èèyàn kan wọ kàmbálà fẹ́nì kan wá wà nkàrà kàmbálà kànkàrà kí ni gúlọ́fẹ̀ yàtọ̀ láàrin àmìlẹ̀ ebi ara rẹ kálukú náà ni àwọn kan jẹ́ pípé ìdẹ́ rẹ ìdílé wa rẹ ti wọn ti wá láti eh, Abidjan àdúrà ìsìnkú ankara ankara náà ni ankara ní Turkey hankara hankara ìjẹ́ tí mo wá náà nù èyí ti pé bọ́yá wà látọ́ hankara ìlú kan tí wọ́n pè ní ankara ẹ̀nà ankara náà tọ́kì lọ́wọ́ ọwá ní ẹ̀yẹ pọ̀ hankara àti hankara ọwá fẹ́ máa sòpin àláàrin rẹ̀ ó rojọ́ díẹ̀ kó tó lè sòpin àláàrin àfẹ́ntọ́ bá máa ń bí wọ́n ti ń produce ẹ̀ lókùsùn gbọ́n tẹ́mi bá wò tí mo bá mẹ́bẹ́ tí ń ṣe máa wò pé ah, wọ́n yẹ ewé sára ilé wọ́n sì ya ewé sára ilé wọ́n ya ọ̀mbrẹ́là sára ilé wọ́n ya àgbálẹ̀ sára ilé kí á ní àfẹ́ ìkẹ́kẹ́ náà púrìdì eléyìí kẹ́yìndò àti makiru ó ti kíni ọjọ́ ra ọwọ́ àjọ àyà náà fi oní àwọn àánú wà hún yà mùkúrú ní. ìmúra ọdún àti o àyà twenty four sọ́dọ̀tún Yusuf kan lọ ó tún sọ pé wàrà àbádé ha ń má ولقد همت به ولقد همت به ó dé tẹ̀sí ànábì wa Yusuf tó fi fẹ́ dàbí ẹni pé ó fẹ́ àṣìfò èròǹgbà rẹ̀ wà á má bì ha. ó kù díẹ̀ kánábì Yusuf ọjà ọlọ́wà ní ìlàwó láàárọ̀. ìbá ṣe àánú àwọ ọlọ́run tó kò lórí Yusuf kì bá kọlu ń jẹ́ ọ̀yọ́ kọlu padà ọlọ́run àwọn alamú sí ìrìn kú lọ́rùn ẹ̀ ó ti wọ́ wọ́n ti pè wọ́ lọ́rùn èdè mani èdè ní ìyàbá fojú mìtọ́ mìtọ́ tó ní kìnnìkan lọ́kọ́ ó tún lọ jáde ó tún jẹ bleach ọlọ́ọ̀lọ́kà wá dé ó ti tẹ̀lé ìdè lọ́dún kan sẹ́yìn pé ó ti kú nílé fọ́dídé ọdún kan ẹ̀gbọ́n mọ̀ sẹ́yìn pé ó ti sátán tiẹ̀ kò tiẹ̀ gbogbo gbádùn ayé ti ṣe kí ni ó ti lọ níjọ́ tí ó dé báyìí lọ́ba wọnú tuntun rò mọ́ ẹ̀ lọ́ba bóbìnrin kan mẹ́ obìnrin náà wàá pupa bí egbin ọkàn bí egbin ọwọ́ ajọ́ ọmọ gbé lọ́ba sí ra alẹ̀ ah afẹ́fẹ́ ah àwùjọ bìlà àwùjọ bìlà mẹ́ta ọdún ni ẹ mú mi. A'udhu billahi ó ní ààyè jẹun A'udhu billahi ọba mọ́fẹ̀ fún un ọba ń tó sílá fúrò fúrò òórùn tó ti ẹgbẹ́ bọ́ ìjábọ̀ pásítọ̀ láti ibi tó ti ń bọ̀ wá ọdún ní a'udhu billahi nígbàjẹ́bà ìlú tẹ̀jú mẹ́wàá ee eh, yọ kọlu ná ọlọ́run ní làwọlá ọlọ́wà ní àtìrìkún lórí rẹ̀ kàdá ìnáfẹ́ ìwà ìrùn tó والفحشاء إنه من عبادنا المخلصين ètè mẹ́ta nìyẹn o sóbìnrin ti ṣe láti rí kàyé o ó di mélòó bá nìyẹn ó di mẹ́ta ẹ mọ́tìlù náà nìyẹn á tún nínú àyà 31 náà bẹ́ẹ̀ náà ni náà tó tó kàtà pé fàdà ń máa tẹ̀lẹ̀ àádì àrùtálà nílẹ̀ ọwà ń tètè lọ pé wà á dákùn láwà nílẹ̀ ọwà fẹ́ dèdè ládé ọwà sọ pé ọ̀rọ̀ lábẹ́ òkúrò jà ẹ̀yìn ah bó ti jáde tán báyìí ah wọ́n bá ń gira wọn lọ́wọ́ ah ètí kí èyàn sì mọ́bẹ̀ lọ́kọ́ sì máa gira ń kà ẹ̀rọ̀kan ètí owó lákọjẹ́ ètí ilé mọ́ ni bíléèdì gan tó sì gbọ́ lọ́wọ́ ńgbà tó ń wo nǹkan tó ń fi kí ní ah ó rí pé díẹ̀ náà ni bíléèdì dára bọ́ àwọn ilé ìbọn wọn máa wọn ò sì máa bóyá ẹran làwọn rẹ wọn bá bẹ̀rẹ̀ sí gíra wọn lọ́wọ́ ọ̀pọ̀pọ̀nà àwọn òrìrí eléyìí yóò síyàn léléyìí àbí ìyàn iléyìí síyàn rárá kìí síyàn rárá ẹ̀yìn náà ìlà ọlá tó ń kẹ́yìn wọn ò rí nǹkan tí wọ́n fi wé lórí ilẹ̀ mọ́ wọ́n yá fi wé nǹkan tí wọ́n mọ̀ wọ́n ni àdá ilá malakun kẹrin eléyìí ni obìnrin yìí tó dé tìrẹrẹrẹ yìí tọ́wọ́ ajẹ́ sí pé àwọn pé ládẹ́yìn إذ أجمعوا أمرهم وهم يمكرون حواس في بوبوي pátápátá á parí ẹ̀ sórí Ikhwatu Yusuf gbogbo ìdílé tuntun yẹ pé ọ̀nfẹ́ ni ọlọ́ndẹ́ ni Yusuf tí ọ̀bá sọ́ra láwọn ní gbé wọbẹ̀ àti káyà gbé wọbẹ̀ wá lọ gbé olùgbọ́ mi bá ní ká wò ó ká máa wò yí pé sọ̀rọ̀ pé páàtì ká mọ̀ nsọ lọ́wọ́ yẹn o ti mákìrù mọ̀ nsọ ó kù ti ajímọ̀rún amọ̀rọ̀ ajímọ̀rún amọ̀rọ̀ pé wọ́n ti mí tí ìyà ọ̀tẹ̀ wọ́n sì fẹ́nu kò nígbà tí wọ́n ṣe ìjìmá ọ̀tàn àtọ̀wọ́bẹ̀ ní àtọ̀báyà ṣùgbọ́n tó lọ́bẹ̀ dékàwò náà obìnrin tó dètè yìí sí ànábẹ̀wá Yusuf àríṣẹ́lẹ́sọ abẹ́bẹ̀wá lè rí pẹ́sàn ìwò ló lágbára jù lọ́rùn ànábì Yusuf àríṣẹ́lẹ́sọ ìwò ló mì wọ́n lògbòlògbò nínú èsì àwọn ẹ̀gbọ́n ẹ̀ àti ètè obìnrin yìí mọ́ ti ṣe èméjì lórí àǹsà pé tó obìnrin yìí lọ́lágbára yìí ẹ̀rí ẹ̀ lọ́wọ́ sólátì yóò tó àyà 23 àyà 23 ọ̀tọ̀ pé wà fàálà fàtílẹ̀ abẹ́wà àbà kí lànà bí Yusuf wà sọ́lẹ̀ ìgbà náà ma'adallah àwọn ni ànábì Yusuf wà ń gbí ní kíkà kíkà يقول أعوذ بالله أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم قال الله إنه ربي أحسن أقواي ló mi ànábì Yusuf lògbòlògbò ló fi jẹ́ pé wọ́n fún àdúrà lákòókò yẹn púpọ̀ bí yẹn bá dẹ̀ ń sáàdúrà pọ̀ lórí nǹkan ájú ọyọ̀kẹ́ mọ̀ pé kí ní ìjọ ọkà láyà ni ṣùgbọ́n kà sí fẹ́ẹ́fẹ́ ẹ̀rùn bẹ́ẹ̀ ń wa náà ni ṣùgbọ́n kì í ṣe pé ó ti mú lómi ní tó mú wọn lómi jù nìyẹn sọlọ́wọ́ thirty three and thirty yóò fẹ́ máa sí kọ́ránì ẹ̀ oníkọ̀ọ́rọ̀ rọ́bì síjìnù àhábò ìlànà máa wo bí ṣe ń sọ́lọ́n lóhun bí ṣe ń rojọ́ fọ́lọ́hun ó ní yá rọ́bì olúwa mi àti gínú ah, a àwa sọ pé wà nílá aṣùlò nílẹ̀ nílẹ̀ nílẹ̀ ó ṣe àdúrà náà tó ní agbára bẹ́ẹ̀ bá ṣàdúrà báhùn ah, tó bá wà nínú ọwọ́ pé ìṣùfẹ́ lù ọ́ tó bá ṣe rú àdúrà báhùn ọlọ́run ọgbà fún ẹ̀ o ní sọ pé sí jùnà àhábù ìláyà ń tiẹ̀ o o ní sọ pé ẹ̀wọ̀n lọ́fẹ́ ń tiẹ̀ mọ́tọ̀ báhùn ẹ̀mí ìrè òjì tó báhùn a ti sọ́nà àwọn ẹ̀kọ́ tó lè kọjá pé má máa tọrọ àdánwò àwọn ànábì ọlọ́run o ní ìmánìyẹ tó fi pé ṣùgbọ́n máa tọrọ nínú orí tọ́lọ̀ fún wọn ẹ̀ tí a bá fi méjì nú ẹgbẹ̀rún nínú ẹgbẹ̀rún tó bá ànábì ọlọ́nkan náà àdánwò tí bá fi méjì owó dàdà kú tí a máa tọrọ àdánwò àwọn ànábì ọlọ́run ọwọ́ àmà sọ wọn o pé rọ́bì tí jìnnà ń tẹ o wọ́n sọ pé rọ́bì tí jìnnà hábù mi bó ti ń sàdúrà yẹn tọ́nà lọ́wọ́ ọba sọ pé pásítà já sáìdì kan la tíìsì yẹn sáìdì kan la tíìsì yẹn náà ni alimakiru ẹ̀ńdà rẹ́ẹ̀rì ìkọwàtí Yusuf ète báwọn àánú tó láti Yusuf yìí tó jẹ́ sí pé wọ́n tó pète náà lórí ànábìwá Yusuf náà sí èsì táwọn ẹ̀gbẹ́ ẹ̀ lókè ìkànlárí ọwá kú sáìdì kejì ó náà ní ìrájí màrún amọ̀rọ̀hún àwọn onítàbí ìrọ̀pọ̀lọpọ̀ wọ́n sọ pé ájí màrún amọ̀rọ̀hún jọ kìíní àná kọ́ọ̀lá kọ́ ìlú mínúhùn látàkùtùlú Yusuf kò alkóhù fi rayá bá tìlú jù níjọ́ tí wọ́n ti mítìn lórí Yusuf gbé sí kájú ní àbíkápá sẹ́ni wọ́n wá kú padà yìí pé àmọ́jà ẹ̀já jù yálùtà pé fún òbẹ́ ẹnu sẹ̀yà káwọn èèyàn mú kọ́ tà sí lumi ìkọ́sá mọ́ wà lémọ̀ àlọ lámìlámì làárí ẹnì kéńtékéńté ẹjá ti bá mú wọ́n ní tí wọ́n ń ṣe ń jọ yẹn tí wọ́n ṣe mítìn yẹn tí wọ́n fẹ́nu kò lè lórí yẹn ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀sí ìrọ̀sọ́bà wọ́n ní náà lọ́lọ́run sọ nínú àyà ìgbé ìrẹ́ àjẹmọ́ àrùn àwọn sọ pé ọfẹ jújù bá ń lọ ó tún bí mẹ́sàn àbí mẹ́wàá tó máa rí pé ají máa ń hùn ọ máa fi túnmà yíza ají máa ń hùn àmọ̀rọ̀ hùn sọ́ọ̀tù Yusuf ayata àti gbogbo ń tá máa jẹ lónìí sọ́ọ̀tù Yusuf láàjẹ torí pé dálíkà ní taari wá lọ síbẹ̀ báwọn ذلك طبعا لا يتن ذلك من أنباء الغيب ذلك من أنباء onítàrí wà lọ́bẹ̀ ọ sọ́ọ̀tù Yusuf ayà dẹ́ẹ̀tì ọ̀dọ̀ bá ọ̀bẹ̀ wà kọ́ ọ́lá nítorí tó ń hàn nílẹ̀ máa ń lè mọ̀ ìtura àwọn olùkọ́ta. Ọ̀rẹ́ ìṣàrọ̀ ọ̀la àdúgbà ìnà. ìjìmáhùn ń bẹ̀ náà wọ́n fẹ́ nùkù bó wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀kọ̀ọ̀lá nítorí tó ń fi Madina àwọn obìnrin náà lù wọ́n sọ pé ìmọ̀rọ̀ àtúlà aziz ìyàwó ọ̀gá wa ìyàwó apàṣẹ lù tòrọ wílò fàtà nàfsì oníwójú rẹ ọmọ ọ̀dọ̀ pé kọ́dọ̀kọ́ ọfẹ́ sọmọ ọ̀dọ̀ rẹ̀ di ọkọ̀ fa kálukú ni o ẹnìkan lọ́sọ̀rọ̀ ilé ń pé tòrọ wílò fàtà àwọn náà àná ọgbà ìfẹ́ Yusuf wa wọnú ọkàn ṣọ́kọ̀fù àti túmọ̀ ẹ̀nú ẹ̀kọ́ tó rí kọjá ó wọnú ọkàn Zuleika ó wọnú ẹ̀ débi pé kìí fi pé ọkàn náà tó ní ah, Allahu Akbar ìwọ náà máa bọ́kàn sí rí dókítà ebi wọ́n là ó rí i pé bígbà tí wọ́n láwẹ́láwẹ́ báyìí ní tọ́ ẹ pé ihò ihò wà nínú àt wọ́n wá ní ìfẹ́ tí máa wà lọ́kàn ah, àṣírí mẹ́mẹ́ jẹ́má ah, ìfẹ́ tí máa ń bẹ nínú ara èèyàn tẹ́nì kàkẹ́ ọkàn yìí máa wà eh, ìní ọwà wà ní etí ìta ìní ọ̀tún wà wà létí tó tún súnmọ́ta yóò wá máa lọ lọ lọ lọ ìtọ́mọ́ wá wà nínú inú àárín gbùngbùn yẹn áà ah, ó ní ìfẹ́ tí ń pa bí kíni bí ọ̀dùn wọ́n ní ìfẹ́ ànábì Yusuf wọnú ọkàn Zulaikha débi pé kì í débi lọ́wà nínú ọkàn nínú inú àjẹgúnjẹgún ọkàn ìbẹ̀lú <laughs> jókòó sí ah, òun gan ní pọ́ǹpù kíni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wà máa lọ síbi ojú ojú rẹ̀ máa fẹ́ràn rẹ̀ ẹ̀jẹ̀ ọmọ lọ síbi etí etí rẹ̀ ọmọ fẹ́ràn rẹ̀ ẹ̀jẹ̀ ọmọ gbogbo bí tẹ́jẹ̀ rẹ̀ bá wá rìn lọ kò wá ní sin kankan méjì tó ń tẹ̀ lọ. Ah, obìnrin náà ti fẹ́ràn rẹ̀ àwọn obìnrin ní kọ́mẹ̀ntì méjì náà ni ẹnìkan sọ pé ìmọ̀ràn àtúlẹ̀ àti ìtura wíru fàtà ẹlòmíín náà sọ pé kọ́dé tàbá bá a ó bá a àwọn àkọọ́là nífùwà tó ní à pín wọn sọ pé ìmọ̀ràn àtúlẹ̀ Madina nífùwà tó ń fílì Madina kì í sí ìyẹn kan àwọn obìnrin mísírà wọ́n pín mítìn bí ẹgbẹ́ táwọn èèyàn ti lásìkò táwa iná ní ẹ̀fẹ́ ẹgbẹ́ kí lọ́kọ́ òsì ń bẹ̀ àbí ẹgbẹ́ ìtọ́kọ̀ òsì láfẹ́ ẹgbẹ́ àṣeyọrí ọkọ̀ láfẹ́ ọ̀nbẹ̀ náà ìjọba wọ̀ ni ọwọ́ ń tiẹ̀ àwọn ẹgbẹ́ yẹn wọ́n jókòó wọ́n ṣe mítìn láàárọ̀ wọ́n wá ń sọ̀rọ̀ kálukú wọ́n contribute wọ́n contribute ẹnìkan sọ pé ìmọ̀ra tó láwọn àdíjẹ́ tó rọ́wọ́ tó pàtàkì ẹnìkan sọ pé ah, mm, mm, mm, ẹmọ́ bò ọdún sàkáfà ha kálukú náà na ń sọ tiẹ̀ ìtú kálukú wa sọ kùránì ògbé wa conclusion wọn wá ń wọn wá ní ẹni. ẹnu wọn kò yìí fún ti gbogbo wa bá fẹnu kò lè lórí lẹ́yìn bàtà àti tèmi kìkan látàárọ̀ nígbà fẹsọ náà ni pé ah obìnrin yẹn tí ẹ ti bàjẹ́ ó ti ya olórí burúkú adójútì ni obìnrin ni obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aṣẹ́wó wọ́n bá pẹ̀lú ọkọ̀ tí ọwà máa sọ pé wà máa tún jára lẹ́yìn ìwà ànábì ìwà ànábì ò sí láàrin wọn ilẹ̀ àìsàn níjọ́ táwọn anúṣíwájú ilé màtí iná dìjẹ́ ń ṣe mítìn sọ wà ń bẹ̀ ò sí ń bẹ̀ ní àlàwà ń pa fún ẹ̀ ara ẹ̀ nìyẹn bó ti wá máa túmọ̀ ó tún máa sọ pé ẹlẹ́ẹ̀kejì níjọ́ tí wọ́n ra anábì Yusuf tí wọ́n tà wọ́n tà wọ́n rà ẹnìkan lórí ihe wọ́n mọ̀ orí ihe òun náà rí pé kí lòun èsè tòun gán tóun lẹ́rú lọ́ba gbé lọ sójú ọjà pé ẹ̀yin ara mi ẹja mú lọ sí gbòòrò ojú ọ̀nà ló ti rí sí so ńgbà tí wọ́n rà tí wọ́n tí ẹni tí ó ra nkan yọ́pù dìbẹ̀ náà wọ́n náà lè ra kó sì mú kó sì má lọ kí ni wọ́n gbé ọjà ma ajẹ́ tí wà láàrin tí wá sọ láàrin ara wọn tí fi rà wá ànábì òṣìṣẹ́ mẹ́jọ náà Oni òní twenty 20 inú sọ́láti Yusuf lọ́wọ́ inú wọ́n ṣàlọ́wọ́ wọ́n ṣàlọ́wọ́ òṣìṣẹ́ dábà ní ọlọ́wọ́ sọ bí wọ́n ti tà ìlú wọn tà àwọn tó rà bò ti ọlọ́run ni wọ́n ṣàrọ̀ ó wọ́n bá rà bìtá náà ní àbí wọ́n tọ́fí wọ́n tà ẹ̀rí bá ti túmọ̀ sí àmọ́ àti àgbẹ̀ wọ́n tà wọ́n rà ó lè pé wọ́n ṣàrọ̀ ó wọ́n tà ó lè pé wọ́n ṣàrọ̀ ó wọ́n rà wọ́n ṣàrọ̀ ó hùn bìtá máa ní bá fi ń dárọ́ yìí màmá wọ́n máa ta Yusufu ní owó tí ò ní láárí kọ́bọ̀ bí kí wọ́n táyàn ní bí owó five naira wọ́n láwọn tó rí àwọn tó rí tí wọ́n mú jáde nínú kòtò wọ́n ní wàkánú fi èmi náà sáà nìdí wàkánú fi èmi náà sáà nìdí wọ́n ní ẹwù ẹwù tá a gbé lọ́wọ́ gan tá à ń gbé tá à ń ti wà lọ́rùn tilẹ̀ ṣe tún náà mẹ́rù gba nǹkan kan kásá máa kọ́sá máa bá tiẹ̀ ẹ bá ọba wa rà torí pé àwọn èèyàn ti máa tẹrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ò ń pẹ́ kí ẹ̀fọ́ bí nǹkan tí máa ṣe náà ọ̀rọ̀ ọmọ tó lọ gbé mọ́tò bàbá rẹ̀ tó ní ọkàn wò pé ha ọkọ̀ ẹnìkan tàbí èlò lọ́bẹ̀ tàbí ó ní twenty thousand ilé náà twenty thousand náà ti dà tí ọmọ pé ọkọ̀ lọ́kọ̀ ṣùgbọ́n ó kọ wọ́n ti kí ni ó yàtọ̀ síra wọn wọ́n bá ta lówó tí ò ní lárí gbogbo bí wọ́n ti wá tàrùn bí wọ́n ti rà áhùn ọwọ́ àmà sọ pé wà nẹ́bí sọ wà ń bẹ̀ ò sí ń bẹ̀ wà máa gún ó sì mẹ́gbà tí wọ́n ti nàdúrà pé afẹ́ ta afẹ́ rà tó bẹ́ẹ̀ náà yi su bu gaji na ta ungo manya tan tabi ko shi manya ran a wa tun so fun wa nabi ma maye tiya ta o tun ma maye tiya ra a yin kan ki ga jama'a a so fun kan ki sa ta gini a tele annabi ko ni mo to po yari yari bo tele annabi ko ma gba fake knowledge ga kirin ti yari àwọn bóyá à ń bì ọ́ pé dákun mọ́ yarí dákun mọ́ àbẹ̀ ọmọ yarí pọ̀ ọ̀tẹ̀ lánàbí fake knowledge lọ́mọ gbà káàkiri ayé rẹ̀ òjì ní tò torí pé ẹ bá ti gba ìmọ̀ tí ọ̀yanjú yọ ọ́ sìn lọ síbi tí ọ̀yẹ́ náà lórí ìdí eléyìí ọ máa sọ máa tún tara dẹ́yìn wà nábẹ́ òsì ń bẹ̀. bàbá ànẹ́bí òsì ńgbà tí wọ́n dúnàdúrà tí wọ́n fẹ́ tà á tí wọ́n fẹ́ rà Yusuf gan ọmọ yẹn tà ń pọ̀ sí mẹ́yẹ tí wọ́n rà ń pọ̀ sí mẹ́bí wọ́n ti tà ń kà kọ̀rẹ́ tí wọ́n pàtàn fún àti tọ́lọ́ ń bá sọ fún olóko sọ́lọ́ lọ́wọ́ àríwá sẹ́lẹ̀ náà lẹ́yìn ilé òní. nínú àwọn mítìn àpérò tí wọ́n ṣe tí wọ́n fi pẹnu pọ̀ tẹ́ pẹnu kò lórí ẹ̀ nínú sọ́lá tọ́lọ ń tọ́ka sí fún ànábì sallallahu alaihi wasallam nínú ẹ̀ náà ni ń tọ́sẹ̀lẹ̀ láàrin àzízù mẹ́sì bàbá ìnà mọ̀rọ̀ àti ibi iṣẹ́ àrẹ yusuf òun náà ni ń tọ́sẹ̀lẹ̀ nígbà tí wọ́n rà tán tí wọ́n ra yusuf wọ́n ra yusuf wálé bàbá lọ́ra ẹni ọkọ lọ́ra wọ́n jọ lọ náà ni o ẹjọ́ bí tàṣẹ wíwá wọ́n jọ lọ jà lọ́ra náà òun òbí má wọ́n wá ń padà sọ nínú ìtàn padà pé ànábì Yusuf fẹ́ padà ṣùgbọ́n Kùránì ò gbé wá o ànábì náà ti sọ fún wa o nínú òwe ìtàn àwọn àfa wọ́n ní ànábì Yusuf lọ fẹ́ padà ọwọ́ àtún bímọ wọ́n látún abímọ fún ànábì Yusuf padà jìnnà sí haram ọmọ ìyá mi jìnnà sí haram èyí tó èyí tó torí rẹ̀ fi haram ńlẹ̀ ọlọ́run darí ẹ̀ wá bọ̀ padà obìnrin tó pọ́n pípọ̀ lẹ́yìn ẹ̀ ti ń sọ pé ẹ̀ haita laka sí ń fi ìtì rẹ̀ haita laka ó wọ́wọ́ mi haita laka ó wato tí mo wọ ní haita laka àá wojú mi dáadáa sanabi wa àgbẹ̀ ma ha da lọ ló kọ rẹ̀ mọ́fọ́ kan ló kọ rẹ̀ n jẹ́ tó ti bẹ́ẹ̀ náà ó kúra ń janu ọwọ́ padà di halali mọ́ padà ẹnì kí n fi kankan lẹ́nu torí ọlọ́run kọ́ lọ́wọ́ máa di fún ọ. ẹnì kí n sì sábòsí sí ọlọ́run kọ́ lọ́wọ́ ìyá ẹ̀ jẹ́. àwọn tí a jọ kẹ́kọ̀ọ́ àwọn tó kí sáájú wa gbogbo ibi táwa náà tẹ̀ làwọn náà ti kí ni náà tẹ̀. ẹ wà máa rí ẹ̀kan náà àwọn ọmọ ìyá wa wọ́n máa ń sọ fún wa ń bí pé ẹ̀ nítòsí wọn ni pé wọn ò dúró dáadáa ọlọ́run jáwa náà dúró dáadáa o àkọ́kọ́ àdúró dáadáa o ẹlọ́run rẹ̀ ní o. bẹ́ẹ̀ sì lè lóòótọ́ nígbà tí kí nǹkan náà mọ̀ òdodo pé kíní yìí dédé àyè kíní yìí ṣerékù ni ọwá dé ó tún wá yí òrò sáàrin àwọn tẹ́ ń ṣe ṣerékù ká mọ́lẹ̀ tí fi wàhálà tún ṣe fáàrí ọkí ní jámíà wàhálà ó tún fi nákàlẹ̀ ṣe fáàrí à jẹ́ta bọ́lọ̀ ọ̀bà mo ní mọ́ padà ìwọ́tọ̀ tó wá lọ́wọ́ bẹ̀rẹ̀ lọ́mọ fọ́lọ̀ ó dùn jọ. mẹ́rin omi o bó ti dín náà nìyẹn o gbogbo ẹ̀ ń bá fẹ́ dúró yọ kọ̀kọ́ àmọ́ wá sọ́dọ̀ tí a náà yóò gbé a ìwà da ọkọ̀ gbà a wá gbọ́ díẹ̀ díẹ̀ náà ọ̀wá rí ṣé bá ń wà lórí èmi tí mo bọ́ sọ̀rọ̀ wọ́n ti ń fáyà kìlà wà mí ti ní kàkàn rí ẹ̀kẹ́ àmà kí ni mo ṣe wọ́n ìṣe ń bísínẹ́sì ní máa fún mọ bọ́ ọdọ òwò pọ̀ àwa ṣẹra wa lówó ní ìdí ìyá lè àbà fún mo gbà ìyàwó rẹ̀ àbí ìwọ̀n èsì tó ṣèlú dábàá pé bóyá ajọ́ ń fáìtì fún pòsíṣàn kan pòsíṣì kan kí ni mo wá ń ṣe fún torí pọ̀ ń bó lójú náà ni àwọn ọ̀sán lè máa bó gbogbo ẹ̀lú túbọ̀ èyí ọlọ́run ló ní kọ́ máa padà sórí ẹ̀ padà àbọ̀ òrí nǹkan torí bóun sọ̀tọ̀ ọlọ́run ọba torí ìdí eléyìí dúró ká máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ òun ó tẹ̀lé pé kí wúlá fẹ́ kí àtúnyà lọ ara ẹ̀ náà yọ tọ́ níbi táà ń bá ara ní ìsìn òun náà ni pé à ń jíwèé fún abúlé dájú máa ń amúrọ̀ ọ̀hún kọ̀ọ̀kọ́ àrítọ́dọ̀ àwọn ọba kan níbi wa Yusuf àrítọ́dọ̀ àtúrọ̀ ìkàlà tó jíwèé fún wa pé onye ní báyìí àzízi mísírọ̀ wà báyìí mọ̀rọ̀ àti ìdí sáni bíta wà náà ni pé ájúmọ̀ àwọn amúràn ó tún ṣẹlẹ̀ láàrin olórí ìlú آية 21 سورة يوسف ولما بطل وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى wọ́n ṣe mí ti ń bẹ̀yẹn wọ́n ni ah, ah, ah, ọba sọ pé ọ̀gá lọ́rọ̀ ló wálé ń sọ fún ìyàwó ẹ̀ pé àkìrì ní ìyìnmọ̀ tó wá. dákun ọmọ ìyọ́ dàbẹ́ ni pé ara ń fún mi sí ara ń fún mi sọmọ yìí bá mú mú dáadáa àkìrì mi yàrá tó fún jẹ́ ọ́ fún bẹ́ẹ̀ tọ́jà táwọn yòókù ọba fi pílò rọrí àwọn ẹgbẹ́ rẹ̀ kan jẹjẹ́ ọmọ ọṣẹ́ fún wa tí wọ́n bá ní pílò fún pílò jẹ́ kí lè lò súnmọ́dọ̀ wà díẹ̀ akiri mẹ́rin ma tó ọba wa ń sọ pé àtà ó tàbí ká ẹ̀sọ́dọ̀ ọmọ nàtàkídà húwàlàdà méjì ní aṣọ bẹ́ méjì bíyàn bá fẹ́ máa dáòt lórí nǹkan mọ́jẹ̀ kọjá sí ojú kan ló fi sọ mọ́jẹ̀ ayá àbí padà tó sọ láàrin yìí pé ń pèsè pèrò náà ni wọ́n ń ṣe mítìn náà ọkọ àti ta ṣe mítìn ọkọ àti ìyàwó níjọ́ tí wọ́n ń ṣe mítìn yẹn ti wà nábì wà ń bẹ̀ ọwọ́ máa sọ pé wà máa kún wà nábì òsì láàrin wọn ó sì láàrin wọn ìdájẹ́ máa ń àmọ́rọ̀ nígbàtí ọkọ àti ìyàwó ń ti mítìn pé bò ní akiri mi máa ti wá hù àtá àríyàn fàánà àwọn àtàfihàn wà èyí tá à ń sọ igan Yusuf náà ọmọ àárín nǹkan kò sí mẹ́ kọ́mọ èyí a máa tójú oníkà mẹ́sàn-án kà èyí kà á nígbà bá lọ tán láwọn sọ pé ìka rẹ̀ mélòó mẹ́sàn-án mọ́ ẹ̀yìn lọ́dọ̀ wá sọ ń ṣe yẹ pé ìka yín mẹ́sàn-án mọ́ ẹ̀yìn àà ti tẹ ọkà nílùú mọ́lẹ̀ yóò bínú sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí Yusuf náà ọmọ tó ń ti bẹ́ẹ̀ náà ìwà nábì a sọ fún ọ pé ó sì ń bẹ́ẹ̀ nígbàjá fẹnu kò lórí ẹ̀gbẹ́ ọya máa gbénu ilé akéré mi mọ́tọ́wà yọ máa gbénu ilé tó ìyọ́n bá nù. bẹ́ẹ̀ náà ni ẹnu tó kò ní sí jìnnà nínú ẹ̀wọ̀n ọ̀rọ̀ nínú ẹ̀wọ̀n náà tó wọ̀ ẹnu tó kò nínú ẹ̀wọ̀n. láàrin ànábì wa Yusuf àríṣọ́lá tó fẹ́ àti àwọn ẹlẹ́wọ̀n ẹ̀ẹ́dẹ́mọ̀ pé ànábì Yusuf ti dá wà lẹ́wọ̀n gidigidi dáa ṣe máa sọ máa pé kí ni ànábì Yusuf rán lẹ́wọ̀n ti tàwíìdì ah, ó kí ọlọ́run wà àrùbáàbù mútàfà wọ́n lọ́bá yá lámẹ́lẹ̀gbà àrùbá bùn múta fàárí ó ti dáwà ní ẹ̀wọ̀n nígbà wá ti dáwà tán àwọn ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ ń bẹ ìjìmáhùn náà tẹ̀lẹ̀ ń bẹ̀ nù àyà 41 àwa sọ pé èyà sọ ah, Wà á قضي الأمر الذي فيه تستفتيان قضي الأمر الذي فيه تستفتيان ابن كوان من يو قضي الأمر الذي فيه تستفتيان ẹnukù wọ́n ti mítìn orí ọ̀hún lálàbá ìkíní àlàbá ẹ̀ nígbà wà náà bí Yusuf wá túmọ̀ àlàbá àwọn méjèèjì bí wọ́n kú ń tiẹ̀ ni ìwọ òye ń tiẹ̀ èyí tí ó yẹ ní ńlá ọba ìwọ tó kú yìí à wọ́n ti parí ọ̀rọ̀ rẹ̀ à ẹni tí ó onye wọ́n ń sáré bàlàbàlà bí à wọ́n kú à ó ní ó ti wá jẹ́ à dúkúbọ̀ ikú ọ̀yẹ̀hùn ó ti parí àti sáàmbú ẹ̀ gíní ilọ̀ wájú wà máa kún alábí ò sí bẹ́ẹ̀ jọ́nà tó ti bẹ́ẹ̀ ọlọ́run tún gbé wá fàní náà ti sallallahu alaihi wasallam ìdí ìṣẹ̀lẹ̀ ní ẹ̀wọ̀n wọ́n tún gbé wá àtún rí ìsà tó jẹ́ sí pé ọ̀tẹ́ntìkì bó ṣe rí gan-an lórí náà ẹ̀yàn bá náà bẹ́ẹ̀ náà nínú ajímọ̀ àwọn amọ́rọ̀hún náà ni tí ọba fẹnu kò lórí padà ọba àti gbogbo àwọn mínísítà gbogbo àwọn pa àwọn gbogbo àwọn assistant gbogbo àwọn kíńkín tó kúrò wọ́n mítìn àwọn náà ṣe mítìn wọ́n wá sọ sọ فلما كلمه قال إنه ọbàlù ìyẹn aziz nígbàtí anábi yusuf ti tún àlá fún tán tọ́wà rí pé bó ṣe tú náà lórí pé hẹ́yìn ó ní mímọ̀ ìgbínú ẹ̀wọ̀n ní ìjọba ẹmọ gbọ́yẹ̀ náà ẹ̀rọ máa ṣẹ́ẹ̀kì mẹ́wàá wò ẹlòmí bẹ́nu ẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ bá ti rẹ́ fífi ọpọlọ ẹ̀ lásán tó bá ti arẹ́ láàrin wákàtí kan gbogbo tí ń yíwọ́ nàìjíríà yìí kò ní yíwọ́ máa ẹ bá lọ ọpọlọ ẹ̀ ẹlòmí bẹ́nu wọn ìlú bí tó ti wá tó bá padà síbẹ̀ yóò arúfin kan ẹlòmí a máa ṣe mistake yóò ṣe é ṣiṣẹ́ nǹkan ẹ á mú pé ìyàtọ̀ ẹbí ń jẹ ń tọ́mọ̀ sí àtẹ̀rí àtìlámù máa dáàbọ̀ o tó bá sì ti já nǹkan tó bá sì ti kọlu nǹkan ní òfin nàìjíríà àtẹ̀ntọ́mọ̀ àmọ́ sí àtẹ̀ntọ́ sí ìdájọ́ kan náà ni o àbáwá dámi lóhun ẹ̀yin lọ́yà tó bá wọ ẹjẹ́ àmọ́ ó sì sì sí àtọ́mọ̀ àmọ́ sí nǹkan kan náà ni tùmọ̀ nù sẹ̀ríà ọ̀tọ̀ọ̀tọ̀ ni o náà ibi tá a ti lọ náà ni pé ọba wa sọ wípé ńgbàtí anábì yusufu túmọ̀ àlọ́mọ tán wá ní ẹ̀lọ́ba ń gbé wá àṣà àkàlẹ́sì òun ní nàfsí bí mo bá lọ mẹ́rin ní pípẹ́ pé àṣà àkàlẹ́sì òun ní nàfsí ọba wa lè sáré mú conclusion báwọn láì jẹ́ sí pé ó ṣe mítìn láàrin àwọn àtàwọn aráàlú ó ṣe mítìn mú ó ṣe mítìn tán wọn á fẹnu kò pé ah ẹni yẹ́ ọ̀yẹ́ wà lẹ́wọ̀n ẹni tó yọ gbogbo mísírọ̀ kúrò nínú ọ̀fin ọ̀fin kíni ọ̀fin ọ̀gbẹ́lẹ̀ ọ̀fin ọ̀dá ọ̀fin àríjẹ́ àrímú ilé ní àwọn agbínú ẹ̀wọ̀n àmọ́ntàǹsí mọ́ ọba ẹ̀yà ti dìgbò wọn kó tó ti wà ní inú òlò kí ló lè bá àtọ́ dá ẹni tí wà ní ẹ̀wọ̀n ti ń wúlò fún abáhùn tọ́bá kò ní ẹ̀wọ̀n tankọ́ bàbá wúlò ní ọjẹ́ ọba náà wá sọ pé àtàlẹ́sìn conclude tẹ̀lẹ̀ nígbà wàá sọ bá ń tán anábì tuntun wa wá pé anábì tuntun wa wọlé wá ní ìfàlà ah, ẹnu tó kò ń jọ́nà àwọn àti gbogbo mẹ́sìn tí a ń ṣe tí a fi lọ sọ pé lọ gbé wá tí a tún gbé dé tí a ń ṣe gbáàwó ọ̀ àmà sọ pé wà máa kún un. wọ́n anábí òsì mẹ́ oúnjẹ náà tí wọ́n ṣe mítìn àtọ́bá àti ìjòyè àjàntí ara lọ́jọ́ lọ gbé Yusuf àwòsí ń ìtumẹ̀ wà nínú kọ́wùlù Yakuba alayhi salam nínú ajímọ̀ àwọn amúrọ̀ ọ̀hún náà ní atúpadà sẹ́yìn nìyẹn ọ̀rọ̀ tí sọ alábàá yakubu ayé sọ́ra sọ̀rọ̀ ọ̀rọ̀ tọ̀sọ̀ "Aya sixty seven wọn náà sì nǹkan rẹ kó o ti máa wúlọ. Ah. ànábì yakubu sọ pé wà kọ́ ọ́lá yá bá ní ìyá aláàtàdé kúrú ní mùsàlẹ̀ wàdé kúrú àdéhùn àá bàbá ń ṣe mítìn pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ẹ fẹ́ máa lọlẹ́ ńlọ yóò ẹ̀ ń lọ mí sọ́rọ̀. ẹ̀yin mẹ́wàá ẹ̀wọ̀n ọgbẹ́ ndí ọkùnrin mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ẹ̀sì fún jọra wọn asọ́nà ọ̀rọ̀ kọjá ma jọra wọn jọra wọn <laughs> ìwọ lọ́dọ̀ àjọ yẹn ẹbí láti ti bíọ̀ dọ́kítọ̀ kan ní àfáàbù sẹ́mi ìwọ ní ẹ̀ tí mú kankan kọjọra wọn àfáà ní kọjọra bá àti ìwé náà ń jẹ́ ìwé náà nìyẹn ni ọjọra wọn ló dájú ewu ń bẹ́ ń bí kọjọra wọn àfáà àní kọ́sọ́ sì jọmọ ọkọ ẹ jẹ́ kíkọ́ ọjọ́ bàbá bàbá rẹ̀ kíkọ́ ọjọ́ ìyá tó ẹ̀gbọ́n rẹ̀. kí ni gíláàsì ṣẹ̀rí àníyàn èyí lẹ́ni wàhálà ti ń bẹ láàrin ẹ̀yin Yorùbá pé ah, ọmọ ẹ̀fọ́ra o <laughs> àbúrò ọkọ ní ọjọ́ ọkọ àti ọkọ inú ẹ̀jẹ̀ kan náà wọ́n ti wá kí wá ní láìsí òun gbé yọ ni ó gbé ti bàbá yín tí ń bẹ lára àbúrò ọkọ bàbá yín àgbà ló gbé jáde obìnrin kó dára rẹ̀ kò sí bí tọ́mọ mú àwòrán ẹsẹ̀ nínú ìdílé ìgbèrú pọ̀ mẹ́ tàbá ní káwo báwùjọ ti wá sí rí kámọ̀jọra wọn lọ́dájú tọba bí ma mẹ́wàá ọkùnrin mẹ́wàá tí gbogbo wọn jọra wọn kò lè rán wọn ń ṣe papọ̀ yọ́ ma call attention púpọ̀ bóò jẹ́ wọ́n ń sẹ́nà ẹ̀fẹ́ wá mọ́sálásí gan báyìí wọ́n jòjú bò wọ́n níbi torí àhà ń wàhálà tí ń ṣẹlẹ̀ ó àhà àhà àhà láì sí nǹkan kan ẹnu àhà ń kan ṣẹlẹ̀ ní ń ṣẹlẹ̀ kọ́mọ̀jọ ọlọ́dájú ọmọ ìyá kọ́lá sì jọ mọ́ta bí fúnra wa táwa náà mọ̀ pé kò sábò sí mbẹ̀ ìyá náà máa fọkàbalẹ̀ bí yẹ ẹ̀sùn mọ́ dára mi lójú <laughs> bàbá yín náà ní kí ni náà ní bàbá yín tó àwọn mẹ́wẹ̀ wá fẹ́ lọ sí mísíràn bàbá wa kó sí wàhálà pé áàkì ẹ mẹ́wẹ̀ wá yìí áàkánà lẹ́rí ẹnìkan ní rí yínkọ́ mọ́mọ́ wípé ẹ̀gbọ́n àtàbúrò gbogbo yín <laughs> àbíjọ́ bàbá wa sọ pé tó bá rí bá ń gbà náà ọgbọ́n látàṣì wọ́tọ́lọ́mbá fọ́ńtì ẹ̀ náà tí wọ́n bá jọra wọn báwọn bí àwọn ọgbọ́n báyìí bàbá wa sọ pé yába ní ìyẹ̀yìn ọmọ ní tẹ́ẹ̀bá dé Egypt tẹ́ẹ̀bá dé mísọ́rọ̀ tán láàdájé fóònù ẹ má wọlé lójú nàkan náà o káwọn gba ọ̀kẹ́ni wọlé káwọn gba ògbòkun wọlé káwọn gba ifá wọlé káwọn gba iléṣà wọlé káwọn gba kìrún wọlé àwọn kan gbàwó wọlé ẹ̀kọ́ gbẹ̀gẹ̀ wọlé ẹ̀pẹ́ kí lè tù wà láti ọkùnrin àwọn ẹ̀jẹ̀ olò olùsàánì ọwọ́ sọ fún ọ pé ìwájú olú mítìn náà lélẹ́yìí náà bàbá àtàwọn ọmọ jọ sí mítìn lé wọn tó máa lọ ni àwọn má sì tẹ̀lé àṣẹ bàbá wọn

fifty nine tọ́wọ̀ ó tún máa rí ajímọ̀ àwọn bẹ̀rẹ̀ náà ìnìwàlá ń máa dáfà lóhun nígbà tí wọ́n wọlé lọ ànábì Yusufu tí wọ́n mú àbúrò ẹ̀ dé bá ní amín tí wọ́n mú dé tí wọ́n wọlé jáwọ́ palace náà kí ló fi àwa ìlẹ́yìn yìí àhọ́ àwa ìlẹ́yìn yìí àhọ́ kọjá àbúrò ẹ̀ mara pé wá inú ni mo ti ń wọ ọdún pẹ́ àdúrà ti gbà àmọ́ owó tí ó ní àbúrò ń a <laughs> <laughs> kọ́lẹ̀ rẹ̀ ní pín bàjá ànábì tó bù mú àbúrò ẹ̀ sọ́dọ̀ ẹ̀rú bá ẹ́ nǹkan dé ọwà sọ fún pé ana àpò ìmìlẹ̀gbọ́n rẹ̀ ìmìlẹ̀gbọ́n rẹ̀ ìmìlẹ̀gbọ́n mítì náà wọ́n ti dín afẹnukò njọ́ náà wọ́n afẹnukò pé wò ó àbúrò fọkànbalẹ̀ ó olóko máa wò ilé lọ́mọ gbé ń jẹ o mítì náà wọ́n ti ń jọ náà mítì náà wọ́n ti ń jọ náà tí wà nábìtọ̀ wà ń bẹ́ àti òsì ń bẹ̀ wà fọ́. bẹ́ẹ̀ náà ni wàmí ìhùkọ́wùlù hùn ọ̀rọ̀ wọn tí a sọ ní àyà 77 bákan náà táwọn ẹ̀gbọ́n rẹ̀ tí a sọ sí ànábìwá Yusuf àyè sọ́lá tó sẹ́lá nígbà tí a lábúrò jáde tí wọ́n parọ́ olè má àbúrò àyà 77 ọ̀rọ̀ kan náà tó wáyé láàrin wọn àwọn ẹgbẹ́ wọn sọ lálàáṣẹ́ ọ̀rọ̀ wọ́n ní kọlu wọ́n ní kí ni ah, wọ́n lábúrò àwọn jalè ẹni kí wáyé ní tọ́tọ́ bẹ̀ ọkàn lé ní Áfíríkà tí bá ní amínú bá jáde lónìí ọ̀rọ̀ ìdára rẹ̀ yusufu gan tí a rìn kí ni wàhálà náà ọba ń lé ní ìyá àwọn ìbí ọmọ rí tiẹ̀ ó lè ní ìyá wọn máa bí ẹ̀rí ọ̀rọ̀ tí a sọ ń jọ ọ̀rọ̀ tí wọ́n sọ ìwọ̀n ọ̀dá sọ gbogbo àwọn mẹ́rẹ̀ wá sí mítìrì pé àtọ̀ ń gbà lọ nígbà tí wọ́n lábúrò wá jáde ẹja fẹnu kọ̀ pé ń yẹ sírí pé ọ̀kọ́lé sàrọ̀ kọ́ afúnláhùn mi ń kọ̀bù ó sì yẹ kí máa dìbẹ́ǹdì ẹni pé kí ízó lé kí ízó lé ṣùgbọ́n mítìrì kan ni a ṣe kí wọ́n fẹnu kọ̀ pé kíni kíni gbogbo ẹ̀ náà àkókò fún nǹkan wálé má náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ òun náà ń gbà sí bàbá orí Yusuf ó bọ́lọ̀n bá ti fi lè náà mọ́lẹ̀ tí ó padà lọ límọ́ àti àtúgbà sí náà nìyẹn ẹjẹ́ á sọ pé ìrìnàtìrí sọ́fà pàálì bẹ́ẹ̀ ìjọ́ tó pẹnu kò lé lórí ìgbà tí wọ́n ti sùwà ní àmì nàmálẹ̀ kíkọ̀ lọ́lé mọ́ tí wọ́n ti gbà fọ́lọ́hun pé ah, orí ọ̀lọ́lé máa wà nìkan lálọ́lé padà wọ́n tún fẹ́nu kò wọ́n ti mítìn wọ́n ti mítìn àyà 81 tí kòránì ẹ̀ àyà 81 sọ́tí yóò fún òní ìrìjì ọ̀hún ẹ̀rí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ láàrin wọn olídásọ wọ́n ti mítìn ọ̀gá wọn tó jẹ́ gbàlagbà láàrin wọn nígbà ti mítìn ìtàgbé ẹ lọ lé náà ni ayẹ́jà ṣùgbọ́n mi ò ní lọ́ndì èyí wa lọ nígbà wà á sọ tẹ́ bá délé ẹ̀tún màálẹ̀ náà kẹ́ tó lọ mítì náà ní ọjọ́ òun wọ́n wá fẹ́nu kò pé kí sọ bá délé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n Yahuda kọlọ ọwọ́ ń kọ́ wọn pé kálukú náà wọ́n sọ jẹ́ báyìí báyìí báyìí báyìí ẹnu wọn wá kò pé pé yá. ọrọ eléyìí náà ànábì òsì ń bẹ̀ ǹjọ́ náà ọlọ́dún wa pa fún ah, bí wọ́n ti ń pàdán kànyàánù bẹ́ẹ̀ náà fún lórí Yusuf náà ayé tó sẹ́lá àwọn àwọn sọ pé wà máa kún tà wà ànábì òsì ń bẹ̀. ẹ̀yà eighty seven bẹ́ẹ̀ náà ni tí wọ́n ti Yusuf lọ ẹ wá àwọn lọ àyà 87 ọ̀sọ̀ pé yáàbà ní ìyá Thank you. mítìn naa ni wọ́n ṣe ká tó fẹnu kò lórí pọ́ǹtì ńbẹ̀ ńná mítìn náà ni wọ́n ṣe fún àfẹnu kò náà wà ànábì òsì ńbẹ̀ àwọn sọ pé máa wọn wù. màá náà hù lẹ́yìn sọ fún wa pé látara gbogbo wa díẹ̀ ó tó bí ọ̀nà mọ́kànlá tí a ti gbé ọ̀rọ̀ àbí mẹ́wàá a ti gbé ọ̀rọ̀ ájúmọ̀ وتبيانا ميجي المفا تفجر وهم يمكرون جدي تريد على هذا كل يقال إن قوله تعالى وما كنت لديهم إذا أجمعوا أمرهم وهم يمكرون إن معناه ليس محصورا فيما صنع إخوة يوسف به فقط من إلقائه في الجب أما تقول ثم آية كيف يبقى لقد تفسير سيكون wípé ah, àwọn ọba àwọn bákan ẹnìkan ní ní a máa fi túmọ̀ rẹ̀ náà wọ́n iná màdáàlì kẹjọ náà náà ìyẹn bá mi torí àsìkò mọ́sára kan mẹ́rin jẹ́ ká fò wà mílẹ̀ ayá ti lẹ́tí eh, ayà tá a wá tú a bẹ̀rẹ̀ lánàá tọ́lọ́ ń ti pè àti ọ̀rọ̀ fúri rẹ̀ àti fẹ́ ọ̀rọ̀ fúri rẹ̀ tó kí láàrin ìṣẹ́jú márùn-ún kálíbà sí sàlásàlá àṣù ayà táà ń túmọ̀ fún aré mi tàwa a máa rí pé tàbá wòye sí a rí pé wọ́n fi yí ànábì pé ń tọ́n sọ fún wa sì ma wáyé ó rẹ̀ sí gbogbo nǹkan yìí gbogbo àwọn àtàn tọ́nà wá mú wá náà tó wá jọ bẹ́ẹ̀ pọ̀ a wà máa sọ gbogbo gbogbo rẹ̀ gbogbo ń tó kú àti jáde nà Yusuf báyìí ó di sọ́dọ̀ òhù ayà 49 ẹ̀yìngbà tí ọlọ́run pàtà ànábì náà fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fọ wẹ́lẹ́wẹ́lẹ́ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run wa sọ̀rọ̀ ayà tá a ké tán bí pé tó ní dáálí kan bí sọ̀hún ọwọ́ àní tílkà bẹ́ẹ̀ ni máa kún un ستعلمها تعلمها أنت قومك من قبلها أو وما كنت لديهم إذا أجمعوا أمرهم وهم يمكرون ọwọ́ àmà fáyà ilé iná fún matúmọ̀ tọ̀hún ọwọ́ màá yà tafsirul Qur'ani bil Qur'ani sọlọ wo sọlọ fi tẹ̀fà sọ nígbà tọ́lọ́ ń pàtàkì ànábì Mùsá débi tí onítàngàn ọ̀mọ́ bí tó dé ah Allahu akbar ah ibi tọ́lọ́ ń pàtàkì láàrin yìí tí ànábì Yúsúfù ọ̀mọ́ pọ̀ mẹ́ tọ́lọ́ ń pa fún ànábì sọ́ra ah! ẹ tẹ́jú náà kànga tẹ́jú náà kòtò sọ́mọ̀ bàtọ́ wà mẹ́ ìtọ́mọ̀ tí ń tẹ̀lẹ̀ mẹ́ sọ́mọ̀ ń tọ́ra àwọn sọ́mọ̀ ń tọ́ta àwọn sọ́mọ̀ bí wọ́n ta àwọn sí ọkàn sáà ń rí rẹ̀ ọkàn sáà yé lọ náà bẹ́ẹ̀ nígbà tọ́lọ̀ ń pa ìtàn fún ànábì wa nípa ànábì wa Musa alayhi salatu wassalam lọ́sọ̀rọ̀ Qasas àyà 44 oníwà máa kún tàbí jáde ọlọ́rọ̀wà anábì òsùn sí ibi ilé iná ọba àti pàtàkì Musa díplì gbogbo tìkún tìkún ìgbésí ayé anábì Musa látún fún ọ nínú àyà na nínú sura na nínú tana tó ń ti bẹ́ẹ̀ àwọn sọ fún ọ pé gbogbo ń tọ́sẹ̀lẹ̀ sí ànábì Mùsá lẹ́gbẹ̀ẹ́ tóòrù nítorí ti pè pé mo ṣe ọ́dọ̀ ànábì ọlọ́run nǹkan ànábì wọn sáà ti dà ànábì ọlọ́run ọlọ́run tó sọ ọ̀rọ̀ ayé ibẹ̀ fún ànábì wa Muhammad sallallahu ọlọ́run wa ní ọba jẹ́ sí nǹkan yọjà ara abẹ ọ àmà sọ fún wa máa kún tàbí janibil gharibi ìwà ànábì ìsàrà janibil gharibi ìsàrà abẹ. ó sì ń bẹ ìsàrà abẹ tí ìbá jára abẹ kan yọ màmá sí tẹlẹ ń bẹ ìkànnù bí ìbá wa jára abẹ yóò rí yóò witness yóò lọ wòran ọwà àmàsàwò àmàkùn tàmínà ṣàhídí èyí tààrà abẹ ẹ tó wà ní ẹ̀tọ́lọ òwòrán bẹ bóòlù tí wọ́n ń pàtàkì abẹ ajẹ́ pé wáyé ni ní agbára bóòrọ̀ wọn ti ṣe ọlọ́ pàtàkì àbáyé Nabi sallallahu 44 ọ̀rọ̀ wa ni dáálíkà mínà ajé ń tàǹkà náà pé eléyìí jọ ju àwọn àyà méjèèjì òkè lọ́njẹ́ àádọ́ máa sọ pé àyàwó ló tún jọ jù wọ́n jọ gbogbo wọn ni wọ́n jọ ṣùgbọ́n ìlú tó wá jọ àyà àti alẹ́ òun jọ pọ̀

àwọn ayàtọ̀ wá jọ ayà wa ìní parí àbátìlébà wọn àlọ́fírí kanù ẹ̀rì máa yà tó nígbàtà kí ẹ̀wọ́ ni wà máa kó ń tàràdẹ ihe ń fi ajé máa wá mọ́ ọ̀hún nígbà tí wọ́n ń dètè tó wá parẹ́ ní pé wàhún yam kúrú nínú Qur'an aláwọ̀ ayà tó wà bẹ́ẹ̀ Suratu Yunus ayà 21 máa sí Suratu Yunus ayà 21 تمكرون اليوم آه، وهم يمكرون يمكرون يمكرون ان نعم، نغب كان من سوره الانعام ايه 24 وتنصب هنا عذاب شديد بما كانوا يمكرون سورة النحل آية 137 أعطى واصبر ونبي أعطوك ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون آه وأنت النبي صلى الله عليه وسلم ولا تحزن عليهم ولا تحزن عليهم ولا تك في ضيق ولا تك في ضيق ولا تك في ضيق مما ينفرون ولا تك في ضيق مما النمل 70 سورة النمل آية 70 يوسف بابه ما في ما في سورة النمل ما جرى أو عنان àwárí làwá ya kùránì bẹ́ẹ̀ sí wọ́wú ẹwà ya kùránì tí bẹ́ẹ̀ sí wọ́wú lọ wọ́n sọ́rọ̀ tún námlẹ̀ àyà sẹ́kùn tí ó sọ pé wà látà hasan alayhim wà látà kùn lẹ́yìn bẹ́ẹ̀ náà lẹ́kọ́ tún tó sọ fún wa báyìí ni agúnlẹ̀ níbi ìtumọ̀ ayáyà yìí lẹ́yìn alhamdulillah ala dhalik tó bá ti ẹ̀kọ́ tọ́lá alágbára ọlọ́run bí ilẹ̀ láì tààrà àwọ̀ ayà méjèèjì tó kù tó jẹ́ sí pé ayà 103 àti 104 bí ilẹ̀ láì tààrà ọlọ́run kó fún wa ní ogun àdágbára káàfi lè tún méjèèjì tó fi kó mẹ́ torí pé ọjọ́ náà sì ń lọ a sì fẹ́ parí sóra yìí lọ́dún ìbí ní láì sàrà ọlọ́run kó sì ń ta àgbó fọ́jẹ́ kó wúlò fún aláyé wọ́n lè wúlò fún aláyé kìyàwó wa akhiru da'wana ani alhamdulillahi rabbil alamin وما كنا لديهم إذ أنفسهم وإياكم